torí pé àwọn èèyàn ajẹ̀bi mọ́mọ̀ ló pọ̀ ajẹ̀bi mọ́mọ̀ ló pọ̀ ẹni tí kò yẹ kó gba ọmọ wò òun ni ó dòńdò pé ọ̀dọ̀ òun làwọn ọmọ ó wà ẹni tó yẹ kó máa fi owó sílẹ̀ lórí ìtọ́jú àwọn ọmọ ó lè kọ̀ kó máa fowó lẹ̀. nípa bẹ́ẹ̀ àwọn àfáà rẹkọmẹ́ndì wípé ibikíbi tí ọ̀rọ̀ yẹn bá ti wáyé bẹ́ẹ̀ kóòtù ni kí wọ́n gbé lọ. unfortunately nílẹ̀ Yorùbá ẹ jẹ́ n sọ ibi tí mo mọ̀ nílùú Ìbàdàn kí n má fẹ́ lójú nítorí mi ò mọ tó ń ṣẹlẹ̀ ní stéètì míì nílùú Ìbàdàn oríṣi kóòtù méjì ló ń dá sí wọ̀rọ̀ bẹ́ẹ̀ èyí tó jẹ́ tàwa mùsùlùmí tẹ́ ń pè ní sẹ̀ríà kóòtù tó wà lọ́jà ọba kò yàtọ̀ sí pé ẹ lọ gbẹ́jọ́ lọ bá ìmáàmù tó ti gbọ́ kò yàtọ̀ sí pé ẹ gbé ẹjọ́ lọ bá ìmáàmù. irú tí ìmáàmù lè ṣe gẹ́lẹ́ lórí ọ̀rọ̀ yìí pé ẹ jẹ́ kọ́ ọmọ wà níbi báyìí ìwọ bàbá ọmọ máa fún ọmọ ẹ níye báyìí irú ẹ̀ náà ni ṣẹ̀rí akọ ọ̀tù ṣẹ̀rí akọ ọ̀tù ọjà ọba lè ṣe wọn ò lè ṣe jù bẹ́ẹ̀ lọ kódà wọ́n lè pe òǹtọ̀hún tí ò ní dá wọn lóhùn kò parí bí wọ́n lè pe òǹtọ̀hún lórí fóònù pẹ̀lú ìwé tí ò ní lọ tí ò bá lọ kò sí nǹkan tí wọ́n ṣe sí i tó bá wá o lè dá kóòtù rú tó bá wá o lè o lè má tẹ̀lé àṣẹ tí wọ́n bá pa á torí pé òun náà mọ̀ pé kóòtù yẹn kò lè gbé yẹn lẹ́wọ̀n kóòtù kejì ó ní kóòtù tìjọba gangan kì í ṣe customary court tí wọ́n máa ń pè ní kóòtù kọ́kọ́kọ́kọ́ kóòtù kọ̀kọ̀ kọ̀kọ̀. níbẹ̀ màá máa gbérú ẹjọ́ ìlú ọbẹ̀ bó tilẹ̀ jẹ́ pé nítorí pé kìí ṣe ṣẹ̀ríà kóòtù níbẹ̀ wọ́n lè má lè dá ẹjọ́ yẹn ní ìbámu sílànà ṣẹ̀ríà sọ wá rí láàrin yẹn ìwọ tí wọ́n bá pèlè ọsọ́jà ọba tó o dáhùn nítorí àbùsí ọwọ́ rẹ tàbí tí wọ́n sọ fún ọ wípé nǹkan tẹ́sìn ní kò ṣe lórí ọmọ rèé tó o ká gidi borí tó o ṣe é tàbí wọn tiẹ̀ pé ọ lọ ọjà ọba wọ́n pè ọ wá sábẹ́ ilé bírú ọ̀dọ̀ wa pé imam kílẹ̀ sísọ lórí eléyìí a ti ṣàlàyé ẹ̀ fún ọ. ọ̀wà tẹ̀lé wà níwò wípé kò sí ọ̀nà tá a lè gbà fi òfin gbé ọ àlè tì ọ mọ́ àlè tì ọ mọ́lé ìyẹn fi ń hàn pé mùnàfíkì ni ọ ọkàn lọ gbọ́ ló ń ni ọkàn sọ pé ọgbọ́ ló ń ni tinubu bá ń bí ọ èyí ló tọ́ lọ́ mọ́ lásìkò tínú ẹ bá dùn lọ́ máa ń lo tọ́ lọ́hún rẹ ọba ti dùn ìfẹ́ inú ẹ̀ ló máa ń lò ìyẹn fi hàn wípé òfin tọ́gùtù ló bẹ̀rù ó bẹ̀rù òfin ọlọ́run ìwọ tó bá ń ṣe bẹ́ẹ̀ lọ túbá ìyẹn jẹ́ kókó àkọ́kọ́ kókó ẹlẹ́ẹ̀kejì lórí ìkọ̀sílẹ̀ tí ọmọ ti wọ̀ Islam ó wòye pé ìgbéyàwó kì í ṣọgbà ẹ̀wọ̀n ìgbéyàwó kì í ṣe for better for worse àti sọ̀rọ̀ àwọn kan báyìí síwájú nínú àwọn ẹ́písòdù wa however tí ìkọ̀sílẹ̀ bá wáyé tí ìkọ̀sílẹ̀ tó bá wáyé láàrin ọkùnrin àti obìnrin tí ọmọ sì ti wọ̀ ọ́ ìsìláàmù wà wò wípé tómi bá dànù kí àkègbè kọ́ mọ́ fọ́ tí omi bá dànù kákègbè kọ́ mọ́ sí kí ni kọ́ mọ́ fọ́ ìgì ti já ọmọ sì ti wọ̀ ọ́ ọmọ tó wọ̀ yìí a gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ ó wọ́ a gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ dàrú nítorí tọ̀láàkì. nítorí pé tọ̀láàkì kì í ṣe kádàrá burú kádàrá dáadáa ni àtọ̀láàkì ah, awìlì kúlù àtọ̀láàkì awìlì kúlù yálà ọkùnrin lọ́kọ ìyàwó ni yálà obìnrin lọ́kọ̀ọ́kọ́ ni ìlànà ẹ̀sìn náà ni ìlànà ẹ̀sìn ò sì ní bí ọmọ burúkú so kókó ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn ọmọ yẹn ẹ̀sìn sọ bá ṣe yanjú ọ̀rọ̀ wọn tí wọ́n fi ní di ọmọ asùnta tí wọ́n fi ní di ọmọkọ́mọ tí wọ́n fi ní di ọmọ tí ò ní ọjọ́ ọ̀la simply because ìyá ẹ̀ ti kú lọ́dọ̀ bàbá rẹ̀ ìdí nìyẹn tí ẹ̀sìn wa ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn tó péye ẹ̀sìn tí ò sírú ẹ̀ láyé mọ́ tó fi sọ̀rọ̀ nípa báwo láti yanjú ọmọ tí bàbá rẹ̀ ti kọ̀yà rẹ̀ sílẹ̀. yálà alọ́dọ̀ ìmọ̀ọ́mù wa ni ìyálà alọ́ sẹ̀ríà kọ̀tùlù wa ni ohun tá a máa bá pàdé ń bẹ̀ ò ní mo fẹ́ sọ fún wa lálẹ́ yìí insha allah. láti mọ ibi tí ọmọ máa wà sọ́dọ̀ bàbá ni àbọ́dọ̀ ọ̀yà lẹ́yìn ìkọ̀sílẹ̀ islam wòye sí àwọn nǹkan kan nǹkan alákọ̀ọ́kọ́ okùnfà ìkọ̀sílẹ̀ kí ló tú wọn ká kí ló tú tọkọ-tìyàwó yẹn ká. ìkejì ọjọ́ orí àwọn ọmọ ọjọ́ orí àwọn ọmọ àwọn nǹkan méjèèjì yẹn ní grand ó ní criteria tí Islam lò láti fi yanjú ọ̀rọ̀ àwọn ọmọ tí bàbá wọn ti kọ ìyá wọn sílẹ̀ ẹ wá tẹ́tí gbọ́ àlàyé ẹ̀. kí ni sábàbí tó bí tọ́lák láàrin bàbá wọn àti ìyá wọn ẹ̀sìn kọ̀ǹsídà rẹ̀ as a factor or àṣẹ dìtámínàǹtì lórí ibi tí ọmọ wà. àwọn àfáà wọ́n ní nǹkan mẹ́ta ló hàn jùlọ tó lè ṣe sábàbí ìkọ̀sílẹ̀ láàrin ọkọ àti aya ìkọ̀ọ̀kan wọn ó ní í ṣe pẹ̀lú báwo láti yanjú Ọrọ àwọn ọmọ tí ń bẹ láàrin wọn. wọn ní nǹkan alákọ̀ọ́kọ́ tí ìkọ̀sílẹ̀ yẹn bá wáyé nítorí ọ̀rọ̀ ẹ̀sìn nítorí ọ̀rọ̀ ẹ̀sìn bóyá ọ̀kan nínú àwọn méjèèjì ó lóun ṣe islam mọ́ ló bí kọ̀sílẹ̀ bóyá kan náà méjèèjì ó lóun lọ di ọmọ ìjọ amadiya ọrọ ẹ̀sìn náà nù tàbó lòun lọ di ọmọ ọjọ ìlẹ̀rọ̀ ọrọ ẹ̀sìn náà nù tàbó lòun lọ di ọmọ ẹ̀yìn jàbàtà ọrọ ẹ̀sìn náà nù tàbó tiẹ̀ sọ pé òun lọ di mùrídì ṣé òtìjà ní ọrọ ẹ̀sìn náà nì gbogbo tí mo kà á lẹ̀ yẹ pátá ló lè jẹ́ kí yìgì ó Ja. èsè mùrídì tẹ́lẹ̀ èsè ọmọlẹ́yìn èsè ọmọlẹ́yìn gulam amadu tẹ́lẹ̀ èsè ọmọ lẹ̀rọ̀ tẹ́lẹ̀ èsè ọmọ jàbàtà tẹ́lẹ̀ sàdédé ọba ló ti di ọ̀kan nínú wọn yìgì ọjà nítorí ẹ̀ tí yìgì bá ti wá já nítorí irú ọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ igun tí ó wà at fault igun tó wà at fort kò lè gbọmọ wò bí àpẹẹrẹ nìsín tá a zoom wípé ẹ̀sìn sọ pé ìyá ọmọ ni kí ọmọ wà lọ́dọ̀ rẹ̀ àmọ́ ń tó bí ìdí tí bàbá fi kọ ìyá rẹ̀ sílẹ̀ ni pé ìyàwó ẹ̀ ṣàdédé ó ń lọ ṣọ́ọ̀ṣì. ṣàdédé ó ń lọ sí ṣọ́ọ̀ṣì nítorí fa break up nìyẹn irú obìnrin yẹn kò lè gba ọmọ sọ́dọ̀ mọ́. àpẹẹrẹ míì ọkọ àtìyàwó bímọ fúnra wọn ṣàdédé ìyá ọmọ bá sọ pé òun ti di sẹ́yìdá òun ti di ṣéyá mọ́ ọkọ ọ̀hún lọ́wọ́ ó lè bí ìkọ̀sílẹ̀ ọkọ tí ọkọ fi kọ̀ ọ́ lẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ tó di sẹ́yìdá tàbí tó di ṣéhá kò lè gbọ́mọ wò mọ́. ẹjẹ́ àfi máa báyìí ká bọ́ sórí okùnfà kejì okùnfà kejì òun ni ìwà burúkú suulikuliki ìwà burúkú ìkọ̀sílẹ̀ a máa wáyé nípasẹ̀ tóbìnrin bá di oníwàkiwà. nípasẹ̀ tóbìnrin bá di oníwàkiwà tàbí ọkùnrin di oníwàkiwà bí àpẹẹrẹ ọkọ àtìyàwó wọ́n fẹ́ra wọn lọ́sàn-án kan òru kan ọkọ bá di yàwúyàwú tàbó di yàwúyàwú plus tàbó dẹni tí ń mu gbó ó dẹni tí ń mu cocaine tó bá já sí pé ọ̀dọ̀ ọkùnrin ló yẹ kọ́mọ yẹn ó wà lọ́la pé bàbá ti dìdàkudà ẹ̀sìn ó sọ pé ọmọ yẹn ò gbọ́dọ̀ wà ní abẹ́ òrùlé rẹ̀. àpẹẹrẹ míì ọkọ àtìyàwó wà wọ́n bímọ fúnra wọn ṣàdédé lóbìnrin bá di ẹni tí ń ṣiṣẹ́ àgbèrè lábẹ́ ọkọ rẹ̀ ọba ń yan àlè ọkọ rẹ̀ lọ́kọ bá kọ̀ ọ́ obìnrin tí wọ́n kọ̀ ọ́ nítorí kó sọ àgbèrè ṣíṣe di gba ọmọ wò nítorí kó má fi ìwà burúkú lé ọmọ lọ́wọ́ so abala ẹ̀sìn fún ọmọ yóò tún wá sọ abala ìwà fún ọmọ yẹn ẹni yòówù tí ẹ̀sìn ó sọ pé kọ́mọ máa gbọ́dọ̀ rẹ̀ ẹ̀sìn ó wo sónítọ̀ ńlẹ́sìn tó yanjú ẹ̀sìn ó sì wo abala ìwà rẹ̀ sọmọlúàbí ni. ṣé ọmọlúwàbí ni. nǹkan kẹta òun ni kíkọ̀ sílẹ̀ ò wáyé lórí àlámọ̀rí tí ó jẹ mọ́ area of interest let me put it in that way tó jẹ mọ́ area of interest bí àpẹẹrẹ mo sọ fún yín ní inú àwọn episode tó síwájú wípé obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ kọ ọkọ nínú ìsìláàmù ó kọ ọkọ rẹ̀ nítorí pé nǹkan ọkọ rẹ̀ nǹkan ọmọkùnrin ọkọ rẹ̀ ó kéré ó kéré. that is area of interest obìnrin tí ọba wa kọ ọkọ nítorí pé nǹkan ọkọ rẹ kéré kò fẹ́ kó tì ń lọ síbi zìnà wọn ò lè tì torí pé nǹkan bàbá ọmọ kéré kí wọ́n sọ pé kó má ẹ̀wù area of interest obìnrin yẹn nìyẹn. kì í ṣe pẹ́kọ̀ ò dáa lẹ́sìn kì í ṣe pé kò dáa níwà but area of interest òun ló fa òpinya láàrin bàbá àti ìyá. ìgbà míì ń bẹ tó jẹ́ pé ọkọ lè kọ̀yàwó rẹ̀ lẹ̀. nítorí nítorí area of interest náà ni tó ga sí wípé ìjà yẹn wáyé láàrin wọn ok ọ̀dà ẹjẹ́ sọ́tọ̀ obìnrin obìnrin kan bẹ̀ tó ga sí pé ó bímọ fọ́kọ rẹ̀ ó bímọ fọ́kọ rẹ̀ kódà ọmọ tó bí kò lè dín mẹ́rin ẹ jẹ́ ká wá gbé kéèsì ẹ̀ sórí absorption àdámọ́tọ́lọ̀ ń dánmọ́bìnrin ni wípé tọkọ ẹ̀ bá fẹ́ súnmọ́ yóò máa sunkún ni yóò máa sunkún yóò máa bí ọkọ ẹ̀ ni nítorí wípé bọ́lọ̀ ń ṣe ṣe abẹ́ tiẹ̀ kì í fẹ́ rí ọkùnrin kì í fẹ́ rí ọkùnrin ọlọ́run sì bá ṣe tọkọ ẹ̀ bá ti súnmọ́ lẹ́ẹ̀kan báyìí ni ó sọ pé òun ò rí nǹkan oṣù òun mọ́. káwá àzùmù wípé irú obìnrin yẹn ọ bọ́ sí ọwọ́ ọkùnrin tí ò ní kápá àti fẹ́yàwó méjì. ìyàwó tó sì wàá fẹ́ yìí ẹlẹ́ẹ̀kan lọ́dún ni òpin ìyàwó ṣẹlẹ̀ láàrin wọn náà ni òpin yóò ṣẹlẹ̀ nìyẹn that is area of interest ibi tó ń dùn òun nìyẹn ibi tó kan òun nìyẹn lọ́dọ̀ ara rẹ̀ tọ́ba wa kọ irú obìnrin bẹ́ẹ̀ lẹ̀ tọmọ sì ti wà láàrin wọn tó sì jẹ́ pé ọ̀dọ̀ ìyàwó ló yẹ kí ọmọ ó wà ẹ̀sìn ò ní gba ẹ̀tọ́ yẹn kúrò ní ọwọ́ ìyá ọmọ nítorí pé ohun tó ṣe sábà bí ìkọ̀sílẹ̀ wọn kì í sọ̀rọ̀ ẹ̀sìn kì í sọ̀rọ̀ ìwà ọ̀rọ̀ ẹni tí ń dunni ní máa pọ̀ ní ọ̀rọ̀ ẹni ni mọ̀nùpá ti gẹ́ta ní bá ní sìn so the first determinant lórí bá a ṣe mọ ibi tọ́mọ ó wà òun ni ká mọ kí ló bí kọ̀sílẹ̀ kí ló bí ìkọ̀sílẹ̀ tó bá ti jẹ́ allegation lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni ẹni yẹn máa wà disqualified tó bá jẹ́ allegation lórí ìwà ìwà pé a ah, ìwà burúkú ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ máa ń jalè ọmọ ndọkọ ọmọ ń ọmọ ń a irú ìwà yẹn ọmọ otu gbọdọ gbọ́dọ̀ jogún ẹ ọmọ tó bá ń gbèrú ọ̀dọ̀ ni bẹ́ẹ̀ yóò jogún wà burúkú yẹn. bí ọba bá jẹ́ pé obìnrin ni wọ́n ní kó gbọ́mọ sọ́dọ̀ àmọ́ tó dá sí pé ìkọ̀sílẹ̀ wáyé nítorí ọ̀rọ̀ ẹ̀sìn tàbí nítorí ọ̀rọ̀ ìwà obìnrin yẹn ò ní lẹ́tọ̀ọ́ láti gbọ́mọ wò mọ́. lábẹ́ ìwà lábẹ́ ìwà ibẹ̀ ni wọ́n gbé ọ̀rọ̀ àágànnà sí ọ̀rọ̀ àágànnà ọlọ́run gbogbo àwọn tí wọ́n ní wàhálà ọ̀dẹ orí ọlọ́run bá ní fún wọn ní àlàáfíà o àwa tá a sì ní ọlọ́mọjà ní o wọ́n lè dìstrọ́lífà obìnrin láti gbọmọ sọ́dọ̀ tí wọ́n bá lè fi rinlẹ̀ wípé gángangan ọmọ ń ṣe é torí pé ẹni tí gángangan ń ṣe. Hmm, tó bá ti ọmọ ó lè lù nílùú kẹ́mi ẹ̀ tẹ́mi ẹ̀ bá lè bọ́ kẹ́mi rè ó bọ́. ẹni tí ọba wà medically confirmed wípé nǹkan kan ń ṣe é tó jẹ́ kó máa ṣìwàwù ohun tí sì ń ṣe yẹn ó ní í ṣe pẹ̀lú ọpọlọ á wà disqualified láti jẹ́ olùtọ́jú ọmọ lẹ́yìn ìkọ̀sílẹ̀ ó ti yé so wọ́n á wo abala ẹ̀sìn wọ́n á wo abala ìwà tọ́ba ga sí pé ibi tí wàhálà wà nìyẹn tó sì já sí pé òun ni ó yẹ kí wọ́n fún lọ́mọ wò wọ́n á wà disqualified á wà disqualified ọkọ kọyàwó nítorí pé ìyàwó ẹ̀ lọ sí ṣọ́ọ̀bù pẹlẹbẹ àbí kí náà ń pè tí pẹlẹbẹ náà lẹ máa ń pè tẹmọ tí wọ́n máa jí mu àwọn họ́ọ̀tì tẹmọ lọ sínú kù pẹlẹbẹ ọ̀hún so bàbá kọ ìyá sílẹ̀ nítorí pé ń ta pẹlẹbẹ ìyá tí ń ta pẹlẹbẹ kò lè gbọ́ ọmọ wò kò lè gbọ́ ọmọ wò torí pé. ọjà tí ń tà ọjà haramu ni ẹ̀sìn ló pè ní haramu so that is first determinant the second determinant tó ga sí pé méjèèjì ni ó ṣiṣẹ́ papọ̀ òun ni ọjọ́ orí àwọn ọmọ ọjọ́ orí àwọn ọmọ tí bàbá wọn kọ ìyá wọn sílẹ̀. Si Islam wòye wípé ordinarily tí ò bá sí pírọ́blẹ́mù pẹ̀lú ẹ̀sìn ìyá tí ò sí pírọ́blẹ́mù pẹ̀lú ìwà ìyá àmọ́ tó ga sí pé ìkọ̀sílẹ̀ wáyé nítorí area of interest okay ordinarily tó kùnyà bá wáyé tí àwọn ọmọ tàbí ọ̀kan nínú àwọn ọmọ tí ò tí ì tójú bọ́ tí ò lè dá wẹ̀ẹ́wẹ̀ tí ò lè daṣọ ara rẹ̀ fọ̀ tí ò lè dá táǹbà tí ò lè dá fa omi nídìí kànga tí ò lè dá iná oúnjẹ dá fúnra rẹ̀ gbogbo tí mo kà lẹ́ o ẹ̀dẹ́ o kò lè dá sara ẹ̀fọ́ kò lè dá ìwẹ̀wẹ̀ kò lè kò lè ṣègbọ̀nsẹ̀ kó dá táǹbà kò lè dáná dá kò lè dá kàngáfà. ọmọ tó bá wà ní irú èjì bẹ́ẹ̀ ọ̀dọ̀ ìyá ẹ̀ ni ó wà tí ò bá ti já sí pé kọ̀sílẹ̀ wáyé based on ẹ̀sìn àti ìwà. so all things being equal tí nǹkan bá wà bó ṣe yẹ kó wà pé à ohun tó bí jà ohun tó bí kọ̀ sílẹ̀ láàrin ọkọ àti aya kì í sọ̀rọ̀ ẹ̀sìn kì í sọ̀rọ̀ ìwà àmọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ ìtì ń dunni ọ̀sọ̀tọ̀ọ̀tọ̀ area of interest olóbi ìkọ̀sílẹ̀ láàrin wọn ọmọ tí ò tí ì tójú bọ́ ọmọ tí ò lè dá sùkúù lọ ọmọ tí ò lè dá ìwẹ̀wẹ̀ ọmọ tí ò lè dá aṣọ ọmọ tí ò lè dá ọbẹ̀ sè àwa náà ti mọ irú ọmọ bẹ́ẹ̀. a ti mọ̀rú heji ẹ̀ wọ́n lọ́dọ̀ yẹ́ ẹ̀ ni ó wà nínú àwọn ọmọ tí wọn bá lùgbàdì ìkọ̀sílẹ̀ láàrin bàbá wọn àti ìyá wọn.